bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ àjọjẹ òdùn bí kẹ́nìkan ò ní o kẹ́nìkan ò ní àjọjẹ òdùn bí kẹ́nìkan ò ní o kẹ́nìkan ò ní o kẹ́nìkan ò ní akínralé buhara ọ̀hàyè jẹ́ kí n rí mọ́ nílò láyé mi ò kí lè fi ṣọkọ ìyàwó ọkọ ìyàwó dá ọkọ ìyàwó ń jẹ́ owó lápẹ́ bẹ́yìn. láṣẹ bàbá fi mí jàlága nínú ẹbí mi ò hà láàní ọ̀rẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ mi ò hà e. owó ló ń pè rẹ̀ bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́. èmi ò gbà pé ohun tó burú ni kíyàwó lówó lọ́wọ́ wọ́n ti bọ́ǹpà àwọn ìyàwó tán lówó lọ́wọ́ jọkan wọn lọ tí wọ́n sì fira wọn sí abẹ́ àṣẹ ọkọ ń tẹnba fọkàn wọ́n ń ṣe tọkàn fẹ́ lóòrèkóòrè àti nígbàkúgbà. àmọ́ tèmi ò rí bẹ́ẹ̀ òótọ́ ni ìgbéyàwó mi lówó lọ́wọ́ jù ọwọ́ ẹ̀ ti sáyé jù mí lọ mi ò sì ṣe mí torí pé bó ṣe wọ́n náà ló ń ṣọlá ọlọ́run ló bá lára wọ́n máa ń fi nǹkan bẹ́ẹ̀ dára láàrin ọkọ àtìyàwó àmọ́ ìyàwó mi gùn mí gàràgàrà ó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́mọ mi lọ́wọ́ tí bá ní ha ìyàwó mi á sọ pé ha bìí tí n bá níwó kan ìyàwó mi láti pé èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà. ètò jẹ́ pé ńgbà tí mo fẹ́ kò ń ṣe pé lówó lọ́wọ́ kò ń ṣe ọwọ́ ẹ̀ ni mo ṣe fẹ́ lẹ́yìn tí mo fẹ́ sílẹ̀ ní bóyá ìbẹ̀rẹ̀ lógo ìdí ògo tí ò tí ì dé táwọn àbínú ẹni fẹ́ para wọn lé lórí ẹgbọ́n náà tóògùn ìbá wa dé kí lẹ máa fẹ́ ṣe ẹ̀yin ìgbónú ẹ̀yẹn ni miss kí ni mo ṣe fún yín gan-an kí ni mo rà ń gba yín tẹ́ trade yìí fi pọ̀ tó báyìí tẹ́ǹfì yìí fi pọ̀ tó báyìí ṣé wọn kì í lówó ni mo lówó ni ṣé wọn ò kì í lọ́lá ó ní mo lọ́lá ni ẹ́ ah ta ni mo ṣe. tí n bá wá ní wọn á ní ẹ̀ wọ́n ní gbéraga ni àwọn míì àtúnṣe wá ní ìgara ẹ̀ pọ̀ anyways èmi ò blame wọn because they have never been here so they don't know what it takes to handle riches and wealth riches and wealth ẹ̀ dẹ̀ ń wò yẹn kò ń ṣiṣẹ́ kékeré kò ń ṣèkó kékeré léèyàn fi ń mánì jẹ òun lọ́lọ́run ò kì í fi ń pin fún gbogbo èèyàn kó ṣe gbogbo èèyàn ló máa ní. ṣe rí ìdùnnú àwọn tálákà ẹ òun ni kó olówó rìn báyìí kó rìn báyìí kó fẹsẹ̀ kọ kó dẹ̀ kú dànù èmi ò dẹ̀ ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè àwọn tálákà tí wọn ò wá fowó tọ́ ẹ mú mi ní àwọn tálákà tí wọn ò wá fowó tọ́ tí wọn ò bí ń léèrè tí wọn ò mọ ìlà tó wó wọn ò lè mọ bó ṣe ń dùn bó ṣe ń rìn pẹ̀lú olówó wọn kàn ṣàmọ wo àwọn ìwà burúkú kan bí àwọn bad tó máa fa olówó yẹn wá sílẹ̀ báyìí wá sílẹ̀ fún ẹ àwọn tálákà tí wọn ò fowó tán. kinní kan ni mo mọ̀ tó dá mi lójú ṣé kí n má tọ̀hún àárín ọ̀tá ni mo wà. ayé retí ẹlẹ́yà mi ò mo retí ẹlẹ́yà mi ò lójoojúmọ́ wọ́n ti kóra àwọn ọjọ́ o láti fún ẹ̀gàn ní ọwọ́ aláìníṣẹ́ ọlọ́pàá tó pèjọ kò ní kàmí. wọ́n ní mi ò mọ̀jú lẹ́yàdúrà lójoojúmọ́. wọ́n ní mi lọ́nà. orí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi wọn á náwó tún ti ń lọ. wọ́n ní ìyá àdúrà rọra mi àgbẹ̀sẹ̀ èmi ló ń bá wí yẹn o ọlọ́run mi dákun máa wò mí níran. Hmm ayé ń retí ẹlẹ́yà mi o wọ́n ń retí ẹlẹ́yà mi o lójoojúmọ́. àní wọ́n ti kóra wọn jọ òun láti pẹ̀gàn wa wọ́n ní mi ò mọ̀jú rí àdúrà lójoojúmọ́ bí ẹni mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi wá lóòótọ́ tí ó lọ wọ́n tún lè bá wípé bàbá àdúrà ló ń bá ìyá ìwọ náà ń bá wí yẹn o ọlọ́run tó wà á mọ̀ wò mí. ogun ayé wa bọ̀ ní ìwé mọ́lẹ̀ kì í ṣe ju ọ̀tá mi o. Ah! àlùbáyé kan tó jẹ́ yàtà o ò ní pinyekin o ò ní wálé o sì ní mórí ibùsùn ẹnu o ò ní fọkọ sàlè ọyá jẹ lọ. bóyá làwọn bóyá o gbàdúrà tó ń ṣe ìbóyá dé inú ẹ ẹ lè olùwà láàrin àwọn ọlọ̀tẹ̀. èmi èmi ò sí inú ìdìsọ yá o mi ò rí israel yẹn ń gbèsè ayé ẹni ń bá ti tẹ̀lé mọ̀ tẹ̀lé ni tó ti yẹ yìí mọ̀ ń bẹ lẹ́yìn yìí bí ike ike tí ò ṣe gbé wọn bàálù ọlọ ṣì tí ì ọyá. ìlọ tẹ́rí táyà ibi tẹ́ ẹ gbà wọlé gbogbo ọbẹ̀ tí ju ní sẹ́ẹ̀ máa kojú ọ̀rọ̀ ọmọ ìlú wọn. ẹ ẹ mú ẹ ẹ máa wọ ẹ máa fi máa fi Padà, padà, padà, padà, padà, padà rọ́ọ̀sì rọ́ọ̀sì àjẹmí kò tó bẹ́ẹ̀. my god thank god thank god thank god Thank padà wà ní láyé o. my god thank god. Thank kan ti wá débi ilẹ̀ gbé lójú bí mo gbádùn bí ọ̀rọ̀ àánú ṣúgà ni téèyàn kan bá ta taaru wáyé yóò bá bẹ̀rẹ̀. kìtì káàkó èèyàn ńlá tí mo mọ̀. ọmọ tó dáa tó lẹ́wà ọ̀rẹ́ wà ọ̀rẹ́ wà ẹwà ẹwà rẹ bó ṣe tutù àbí bí fúláwò orí sàárè ò ní pín yẹn kì í lágbàlagbà. <laughs> ìyàwó mi ń kọ́ jàre. ẹ wo ṣe é rí mi délé ìfẹ̀yìntì tí ẹ sọ̀kalẹ̀ báyìí bí ẹ ṣe wọlé inú ọkọ̀ mi àfi pàrà rárá rárá wọ́n kíìkì ọkọ̀ ni get out the pass kan wọ́n mú jáde wò tọ́nù nínú kọ́ńpáǹdì. padà pé mọ́tò ń lọ. ní sẹ́ àpè kí má mọ̀ síwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ́ ẹ̀dẹ́ ni. ìgbà yìí láàárọ̀ ẹ̀ta arúgbó ẹ̀ sùn kàn kì í ṣe bó lórí ẹ̀yẹ ò pé ni orí ẹ̀ tí ò pé yẹn máa jẹ́ kó pé máa kó ẹ bọ́ ọpọlọ ẹ ṣe máa fa epo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó lè ó lè sùn fún áfíríkà fífi jóná sùn sùn lálórúkọ ẹ ah. pàṣẹ bàbá pàṣẹ pàṣẹ pàṣẹ. elédùà mọ̀mọ̀ sí alẹ́ tó ọmọ ọ̀ sẹ́yìn tẹ́yìn bá wà làkàtà omi yóò máa lòyàn bí ìgbà aṣọ bá fẹ́ fàyà tí ó fọyà tẹ́yìn ó fò fún ara ẹ̀ nu. nígbà tó pé ìyá ní sanwó olé tí ń sanwó gbogbo ẹ̀ wọ́n á sáré jáde bọ́ọ̀lẹ̀ níbo ìyàwó àwọn wà níbo ìyàwó àwọn wà jẹ̀nàjẹ̀gún àfìgùn ọkọ náà wà nínú ìyàwó gbọ́kọ̀ jáde àwọn ọmọ fẹsẹ̀ rìn ju tẹ̀lé. ẹ bá o ṣe é gbọ́ tilé wọṣẹ́ pàpà dán yín. iyín ó pè é. nígbà tí n bá máa sọ jíjálẹ̀ di tradition fún orí ẹ̀yìn ẹ̀ máa pé máa máa já ilẹ̀ ni tó bá fẹ́ lọ ṣàṣeyọrí báyìí máa já ilẹ̀ ni tó bá fẹ́ lọ ṣoríire máa já ilẹ̀ ni. bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ àjọjẹ òdùn bí kẹ́nìkan ò ní o kẹ́nìkan ò òdùn bí kẹ́nìkan ò ní o kẹ́nìkan ò ní o. punctuality is the soul of every business anybody tó bá fẹ́ wà successful láyé ó gbọ́dọ̀ máa wà punctual òun bí african time bí african time ni bó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń late de everywhere nìyẹn ṣé mo máa débi tí mo dé yìí no ṣé máa débi tí mo délé ní now i'm very sure pé by now he must have learnt his lesson. àìlówó lọ́wọ́ kò máa pààyàn lórúkọ dà disgrace mi ó disgrace mi ó rédíkù mi torí mọ́tò torí pé ọwọ́ ẹ̀ jí sọ́lá onímọ́tò tèmi ò tí ì ní. má jẹ́ kó mọ̀ pé èmi lọ́kọ ẹ̀. lọ́jọ́ ìyàwó rẹ̀ mi ò àyè owó ló ń pè é bàbá ló ní kò dùn to your boutiques. Or tell the marketing director to send you thousands. Looking very radiant this morning. Thank you. How was the weekend? And mo mọ̀ pé gbogbo How was the night? I can't remember telling you I had sex. Ah, why? ṣé wọn ò sí lé ní èdè travel. ìgbà tó wà ní nǹkan meet me at paradise tonight 8 pm. ìgárá òràn ìgárá ìgárá ìyàwó alágbèrè lọ́ra ìyàwó oníṣìná òrora ìbátẹ́yìn ló jẹ́. kò sí ní rí nígbà tó jẹ́ wípé wọ́n á máa ṣàdúrà ọlọ́run o má jẹ́ agbégun iléegun má jẹ́ agbégun iléegun ẹ̀ ní sàmì àsìkò gba ẹ lẹ́ máa mọ̀ wípé ẹ fẹ́ jẹun ẹ̀ ní rẹ́nu lè sàmì ṣé má tàn igun iléegun ni pẹ̀rọ jẹ́ fún ẹ o. èmi ò rò pé igun iléegun ni mo gbé ó kàn jẹ́ pé ìyàwó mi ti ń jẹ́ kí ọlá kékeré tó ní búrúdì díẹ̀ tọ́lọ́run fi ó ti ń jẹ́ kó fẹ́ máa wọnú ọpọlọ ní báyìí ó ti bá dé level pé kò kí n dáná fún mi mọ́nu lẹ́yìn ọjọ́ tó bá wù ú láti jẹ́ ń bọ̀ láti ìtì akọ̀nìlá ni ẹ ó ti rẹ̀hún kinní kan ló ń ṣe kinní kan lọ́fíìsì àwọn ṣe marketing. ooo ibẹ̀ yẹn lẹ́sìn wa kò tí ì bá débi pé kò jí láàárọ̀ kùtùkùtù kó etí pé kò ọkọ̀ kí òun àbí kó dé láti ibi iṣẹ́ kó expect pé kò ọkọ̀ kí òun à ń sọ nǹkan fún ẹ òun bá wa argue ìyẹn olówó lọ́wọ́ jù ẹ lọ oní díẹ̀ ni díẹ̀ yẹn ṣo lè le bá ni accept the fact pé ọmọ ìjú ẹ lọ o ti gbé o ti o ti o ti fà níbi tí ọwọ́ ò ti gbé tó now the only solution to this problem òun ni pé kò gba kámú tọ́lọ́ ń dà sí lágbàdá wàá rà fọmọ ẹlẹ́ni jẹ́ kó jẹ́ kó jẹ́ kó jẹ́ kó máa ga ẹ̀. sori kò ń ṣe pé bóyá lówó lọ́wọ́ ńgbà tí mo fẹ́ in fact nígbà tẹ̀mí àti ẹ̀ pàdé tamura mm. tá a ṣe ń date kò níṣẹ́ lọ́wọ́ èmi ni mo ń ṣiṣẹ́. Okay mm. Nathan ló ríṣẹ́ mi tó ti dáa tó dẹ̀ sọ sálárì fún ó dẹ̀ jẹ́ pé sálárì tó ń sọ fún bẹ́ẹ̀ ó tèmi lọ ló bá tán. that is all about the change tí mò ń sọ change yẹn ni tí change yẹn bá dẹ̀ ti wọlé báyìí o ní choice wọn náà gbọ́dọ̀ change tẹ̀lé ni. ẹ eh? wo nígbà tó ti di pé ìwọ ló ń fún family tẹ́lẹ̀ ọmọ dẹ̀ ti gbàdàdẹ́ tó ń sọ̀tì family nísìnyí ìwọ náà padà bọ́ sábẹ́ tiẹ̀ ni. no no no no mi wà nígbà èmi ni màá jẹ́ kó mọ̀ pé as far as tí ilé yẹn ṣe wà concerned o hmm. èmi ṣe lọ́kọ ẹ̀. as long as tó bá ṣì remain by tó ṣe ń sọ pé ẹ o ìwọ ló gan olórí o ìwọ ló lórí ilé o ìwọ ní gbà kan àwọn kankan bàbá ṣàṣùn o ẹ gbẹgbẹ àmàdàbí pòun ní envy lórí ọ̀la ètò nínú ẹ̀ẹ́dẹ̀ lè rí peace nínú ilé yẹn. fún àgbà èmi náà ti rẹ̀ pẹ́ sí i. kí ló fẹ́ ṣe. àwọn màdàmú wọn dé tí mo fẹ́ sí géètì fún wọn. tó o bá ṣí géètì yẹn i drop. màdàmú mọ̀ ni ebi inú ilé wọn ti jáde lẹ inú ilé náà wọn sá padà sí. ẹ ah, ẹ sí o ẹ ẹ yìí sí ọwọ́ mi ò sí lára kọ́kọ́rọ́ o. hello má gbọ́ mi o ṣó ń gbọ́ ṣó rí ibi tó o ti ń bọ̀ yẹn gangan gangan wọn ni kò padà sí yes ibi tó o lọ tó o rìn àrè lọ yẹn tó o múra bí aṣẹ́wó nínú òwò yẹn ibẹ̀ gangan ni kò padà sí ṣó lórí ọ̀pẹ ni màá jẹ́ kó n pè mí lọ́kọ ẹ̀. ló ti fẹ́ rọ̀dà. ẹ ra o. ẹ bá lọ. ọmọ mi wọ́n ti Atori o tì mí mọ́ta náà o tilẹ̀kùn mọ́ mi síta Atori o ti kú lẹ́nu. Ah, ẹ dákun. Ó yá bọ́ báyìí bọ́ báyìí. àbàtà eléso o ti kúlẹ̀ ní bó ṣe wà yẹn bí orí ẹ̀ dúró. ẹ wo àbújá mi fúláṣíbù. ó tilẹ̀kùn mọ́ mi ta ló gba ìṣiṣẹ́. ẹyin ta ló sanwó oṣù fún ẹ. ẹyin náà lè sanwó. owó tí èmi yẹn mọ́ ta. ṣàkóso torí ọ̀rẹ́ ní sórí ibú. ṣé orí tó o bá ti pa wàá gbé òkú ẹ lọ fáwọn fámìlì ẹ pé o ti pa á o. wọ́n bó ṣe wáyé mú padà bọ̀ wá báyìí. ọ̀wọ́ ó ti fi wọ́n lé nínú dẹ́mi nínú ilé tí mò ń sọ pé o ti kú ní ọ̀sọ́ yìí o ti orí adé mọ́ ta wo ilé tá à ń gbé ìta ló sọ wẹ́ ṣọ́pọ̀ ẹ̀ wà ń bẹ̀ ilé tí mò ń sọ wẹ́ ó wá tì mí mọ́ta ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ for about ten minutes mo fi wọ́n ta rẹ̀ ó jẹ́ kí wẹ́rẹ́ yìí tì mí mọ́ta wọ́n ó ti kú lé ní bó ṣe wọ́n yọ bẹ́ẹ̀ ni máa fi pẹ́ o máa kú ẹ̀ pa ni má lè ti kú ẹ̀ tó máa tún fọ́kùn máa tún fọ́kùn wẹ̀ lórí máa tún fọ́kùn máa nǹkan lórí wa ah, bẹ́ẹ̀ kú wẹ́rẹ́ wà lẹ́. padà bẹ́ẹ̀ padà bẹ́ẹ̀ ní sùúrù ọlọ́ọ̀ni yára pàpà tẹ́sán apá kẹsẹ̀ kan ọlọ́ọ̀ni jẹ́ torí burúkú Ah, nǹkan dé ọ̀gá ẹnìkan kò kà sí ẹ̀ ẹ̀yẹ àfọ́ọ̀dì wàhálà ẹ̀ àfọ́ọ̀dì ẹ̀ ẹgbẹ́ abẹ́ ń bọ́lẹ̀ ani ẹgbẹ́ abẹ́ bẹ́ẹ̀ lẹ̀ lé kọ́lẹ́sẹ̀ tí a bá ka ẹmọ́ kẹwọn lẹ́kùn yìí ogun ẹ̀lì rogun tí a tà tà gbé ẹ̀lì rogun tí a tà tà jẹ́ dàkún ẹ̀ẹ́dàkùn tó yọ lọ ani ẹ bọ́lẹ̀ mo lè ràn yín tẹ́ ẹ bá bẹ́ẹ̀lẹ̀ màá ràn yín ẹ̀ ní farakalẹ̀ ẹ dákun torí ta ni mo kè síbẹ̀ táwọn immigration ṣé wọ́n sì wà á lájà ibẹ̀ torí Ọlọ́run ẹni sùúrù ọ̀gá. ọ̀gá. Okay. There we go. Yeah, here we are. Here we are. To our health. Yeah. To more successes. Yeah. To investments. Yeah. To love, to our relationship. Very important. I'll toast to that. ṣe wà. ẹ eh, rárá pé kí ló ṣẹlẹ̀ mo sọ pé mo sick ni kí ló ṣẹlẹ̀ site kan ló yẹ kí wọ́n wà ní. site ló yẹ kí n wà bọ report náà mo wá fún. ìjọ ló bẹ̀rẹ̀ sí fẹnu fún mi report. ọ̀gá tí ẹ bá tí kò bá ṣe lélẹ̀ sí ajẹmọ́tò tuntun lẹ́sẹ̀ rà. ìjọ lèmi àti ẹ bẹ̀rẹ̀ gbogbo ra dáadáa ìjọ làbẹ̀ sí fraternize. ok o fẹ́ múnú drink wa bi. bẹ́ẹ̀ni. Ah, kò lè màá fún ẹ mú ọyá sori kí n tó fún ẹ sori cup yẹn ṣe báyìí kọjú ẹ̀ síra ẹ̀ bí ṣe ṣọwọ́ báyìí ṣe ọ̀gá kílẹ̀ lè ṣe lọ́fíìsì agbárí grandfather ẹ nílùú yín tó kù ni ah, òun ni mo fi mọ ẹmu. ẹ wo report mo wá fún ibọ máa padà wá. ó lọ ni. ẹ busy báyìí ẹ jẹ́ kí mi lọ máa padà wá ṣe gbọ́. wá mú alátẹnumú. ọ̀fọ̀ ọ̀rọ̀ onímọ̀ọ́kùmù. àtọ̀lé. ọmọ tí jàtijàti. orí díẹ̀ gbígbẹ can you imagine. ọmọ àtẹnumú ẹ ìgbàgbọ́ ìyàwó lórúkà òkọ́kọ́lé. ìyàwó lórúkà òyọkọ sí. ìyàwó lórúkà òkọ́kọ́lé. ìyàwó lórúkà òyọkọ sí. oúnjẹ tó dáa fọkọ gómìnà dàbọ̀kọ̀ kò wọ́pọ̀ lé lórí ibùsùn àlùbáríkà láfi tọrọ fọmọ. sórí kó tó bẹ̀rẹ̀ anything tó fẹ́ sọ pátá ni mo ti mọ irú ọkùnrin mo mọ̀ kan tó fẹ́ jábọ́ lẹ́nu ẹ̀ mo dẹ̀ mọ̀ kan tó ń rò lókun ẹ̀ lóṣù tonight. wáyé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Eh, wo bi èmi ò láìkẹ ọ bísọ̀n jẹ́ kí n bẹ́ẹ̀ lè break ọ̀nà láàrin mi àti ẹ̀ ṣe ìgbéyàwó ètí sọ ẹ̀ eh, torí kò yé mi mọ́ ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé eh, ká má lo wedding band mọ́ o òrùka ìgbéyàwó yẹn níbi iṣẹ́ tó ti ń ṣe tó máa ń lọ́wọ́ èèyàn wọn ò ní fún yàn ní contract àwọn marketing àwọn kinní kan mo lè gbà lọ́wọ́ ẹ̀ mo gbà fún ẹ pé kẹ́ má lo wedding band yẹn èmi náà nílò tèmi torí tiẹ̀ náà ni ó tún yà ó tún bẹ̀rẹ̀ ẹ tó bá délé ìwà míì ó máa ti ń lọ ẹ ó máa ti ń ṣe kinní kan ẹ ká máa ṣe time table ká máa ṣe lẹ́ẹ̀mẹ́ta lóṣù ká máa ṣe ní kinní kan torí ìfẹ́ tí mo ní sí ẹ mo tún pàṣẹ lẹ́nu nísinsìnyí tó ń sọ pé ẹ no show tonight jọ̀tọ̀ lọ́hùn tó bá yọ ẹyọ kan kó nu mẹ́ta ṣé okùn méjì kan yẹn. a ah, gbogbo yín ṣe bí obìnrin ọlọ́run bọ́bọ́ ò ní làákàyè o ìrònú ẹ̀ ó kéré gan-an àwọlé sùn Monday tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ẹ tó jẹ́ ọkùnrin tó ní làákàyè ọkùnrin tí ọpọlọ ẹ̀ pé ògbóǹtarìgì ọkùnrin àwọn míì ni wọ́n ronú àti lówó àwọn míì ni wọ́n ronú àti là àwọn míì ronú àti kọ́lémọ́lé ìrònú ti wo ojú bó ṣe máa bóbìnrin lájọṣepọ̀ lọ ó tún sọgò ó tún ó tún òun kan egungun mọ́ bí ipò fẹ́ lọ gbowó lórí ẹ̀mí anyways èmi ti sọ nǹkan tí màá sọ fún ẹ lẹ́nu yìí o no tí kì bá ṣe pọ̀ ọpọlọ ẹ̀gàn ò ẹ́ eh? mo ti jáde lọ láti àárọ̀ ẹ ibi iṣẹ́ mo lọ o mo tún padà dé náà mo tún wà lórí laptop mo tún ṣiṣẹ́ òkan tí ẹ lè rò pé kò fún mi nísinmi ni bó bá fún mi sinmi máa fúnra mi sinmi o ọlíjọ́ lọ́jọ́ gbọ́rọ̀ mo wà ṣọ́ra ẹ̀yẹ kan tó yọ kúrò nínú kàlẹ́ndà yẹn má wọrí má má bẹ́ẹ̀ fi gudígun later in the future lówó ọgọ́jọ́ olówó kàlẹ́ndà aláìṣọmọ primary school. tí o bá gbàlè lọ mi wà gbàlè lé. àfi tó bá fẹ́ rí ipò mi ló kù. a máa lójú. ọ ọ náà èmi ò ní kó má rèpù mi anytime tó bá ti rẹ́dì náà ni tó bá ti yá àmọ́ advice kan ni màá fún ẹ sórí tó bá ti ń ṣe lọ́wọ́ ìwọ ṣáà máa ṣe báyìí. kí ni túmọ̀ yẹn. ah òun capture the moment ni sórí tó bá ti capture the moment yẹn sórí méjì yìí ò ní kúrò ní ọpọlọ ẹ torí òun ló máa need for a very long time ajẹ́pàrímọ́ torí nìyẹn ajẹ́pàṣemọ́ tó ṣe nìyẹn ó ti yé ẹ máa bọ̀ wá ṣe sórí tó bá fẹ́ ṣe gan máa ṣe báyìí fún ẹ máa ṣí fún ẹ mi ní bẹ́ẹ̀ drag yẹn mi ní bẹ́ẹ̀ drag fún mi lọ́lùjọ́ ọlọ́jọ́ tó pẹ́ mi ó fẹ́ rèpù mi rèpù ó yá lọ sùn bẹ́ẹ̀. fẹ́ ẹ sílé ó wá fún ní timetable ìgbà tí ẹjọ́ máa máa ríra yín ìgbà tẹ́jọ́ máa jọ ní àjọṣepọ̀ ah this is wrong bíbélì kan sọ fún wa ó ní ẹ ò gbọ́dọ̀ gba èṣù láàyè ó wá lórí láyà òun fún ní timetable níbo ló ti rí gbogbo orú yẹn ibo ló ti bá a. mi ìbá lọ́wọ́ yín mi ìbá lọ́wọ́ dáàdì ajẹ́pọ̀ mu àlè ní mí ni àṣìgbé wọ́ọ̀dù. wọ́n yóò ṣọ̀tọ̀ abẹ́ ẹ̀gbọ́n kan tí mo sọ fún bọ́ọ̀dù tó ṣùgbọ́n èmi bẹ̀rẹ̀ ọgbọ́n ni mo bá wí ìmọ̀ ah, Just what do you mean? Mommy, Sherry eh, Bushman ṣe fẹ́ mi náà nìyẹn. Kò kí ń jẹ́ kí n sọ̀rọ̀. Tí n bá sọ ha, a sọ ha gidi. Eh, tí n bá tún wá fi ọ̀rọ̀ ṣe a kò twist ẹ̀mọ̀ mi lọ́wọ́ ni. Eh, kó má dàbí pé bóyá mo lọ ṣe nǹkan kan tí ẹ máa gbọ́ pé mo ṣe tí inú yóò ní dùn sí mọ́mí eh, àwọn nǹkan kan wà pa ètò pé tó bá ń ṣe gan tí pé tí n bá sọ ń bí sìn eh, akọ́nà àbíkú bí amò ń sọ àsọtún ni ọlọ́dún yìí náà. jọ torí ọlọ́run kọ mi márò jẹ́ ká jọ máa tọ lórí ìtẹ́ tó bá ṣàní gẹ́gẹ́ bí àbúrò ó ṣàní ti síta ẹ́ jẹ́ àjọ máa fàdúrà tí jọ ṣàánú fún mi. ó yàgbọ́ náà kúnlẹ̀ kó bẹ́ẹ̀ kọ́ ẹ bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀. fẹsẹ̀. Omi máa gbé ìrọ̀lù fún wa. Màmá retí ẹ ṣẹ́gun mo ti change wa, mo ti change gbẹ̀rọ̀. Bẹ́ẹ̀ni ọlọ́run ẹ fún wa, ọlọ́run. So wòye, o ti wá bá ọ̀rọ̀ èmi àti ẹ débi pé kò lọ máa fẹjọ́ mi sùn káàkiri. Ẹjọ́ ẹ̀ sùn káàkiri bíi ti báwo, mi ò fẹjọ́ sùn anybody. Ah, mọ̀mísí mi tó fẹjọ́ mi sùn yẹn wọn kì í ṣèyàn àbí. <laughs> Kí tó ń sọ̀rọ̀ báyìí? mọ́mí ẹ̀ ni mo fẹjọ́ sùn ó ti gbé wa wọ́n bá wa sẹ́tùlẹ̀ ó dẹ̀ ti tọ́nú mi nìyẹn and yẹ ká embrace peace ni. ká embrace peace no ṣé o no no problem má bínú. Uh, listen listen obi èmi ò láìka ọtí tó máa fún mi wọ́n máa ní pé gbéraga ló ṣíwájú ìparun eh, tó bí èèyàn bá báyọ̀ sọ̀rọ̀ téèyàn bá gbọ́ èèyàn fẹ́ parun ni o please. Eh? Oh, ok ok ṣùgbọ́n ṣùgbọ́n kan tó ń dùn yẹn táyà tó wà lẹ́yìn yẹn ni ó ń dún krakrakrakra. krakrakra. ẹ nà án. mi ò gbọ́. àjẹ́ kí n páàkì fún ẹ kó kó o lè rí bẹ́ẹ̀ yẹn jẹ́ n páàkì fún ẹ kó o wò ó. a ń dún krakrakrakrakrakrakra. tẹ̀yìn. ẹ nà án. tẹ̀yìn bẹ̀ yẹn ó ń dún kúrú kúrú kúrú kúrú wọ́n bẹ̀ dáadáa bẹ̀rẹ̀ dáadáa. ìyàwó lórúkà ò pọ́kànlé. aláìlọ́pọlọ tẹ̀lé mi dáadáa ṣèbó ló gbádùn ni. yọkọ sí ìyàwó lórúkà ò pọkànlé. ṣe wá rí i pé ẹni tó ní mo gbé egun ilé egun ṣe ẹbí kò jayọ pa. Hmm. ìyàwó mi ṣé bẹ́ẹ̀ ni tí ó bá lójú tì lójú máa ń tì àbí ṣé bẹ́ẹ̀ yàn tó bá lóní tìjú lèyàn máa ń fẹjọ́ ẹ̀sùn ìyàwó mi ò bẹ̀rù ẹnì kò sẹ́nì tó respect kò sẹ́nì kankan tó tìjú ẹ̀. abanijó mà ní kúre o wàhálà ìbọn kúre wọn ní sùn as a matter of fact abanijó ní kú síbi táṣù rẹ wà ah kò sí nǹkan téèyàn lè ṣe láyé téèyàn lè fi tẹ̀yìn dúdú lọ́rùn ẹ̀yìn dúdú àìwá yín lè bíyàn ga ẹ ló ga jù bíyàn kúrú ẹ ló kúrú jù kí la fẹ́ fi tẹ̀yìn lọ́rùn gan ẹ kí la fẹ́ fi tẹ̀yìn lọ́rùn ọ̀ ẹ wo láti ìgbà tẹ́mi ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ó mú ti develop self philosophy wípé the most important thing to me in this life is my life lẹ́yìn ayé mi ayé mi náà ló tún kàn well àwọn míì máa ní pé mo ní ìgbéraga i'm not proud mo kò sí nǹkan tó lówó lè ṣe báyìí lójú ẹ̀yin tálákà bí ìgbéraga bí ìgbéraga báyìí ló máa jọ bó bá ṣe báyìí wọ́n á ní ìgbéraga ni but then the reality in me would never allow me act like a slave ẹlẹ́lẹ́yà ẹlẹ́rẹ̀gbẹ́ wo báwí àkọ́ báwí àárọ̀ ó dẹ́yìn òjò kọ́ ló ń bẹ láì tó mọ̀ pẹ̀lú lòun àwọn máa wífẹ́ kọ́ ló ń jẹ ọ̀gbọ́n ìwọ wo jẹ́ kí n sọ fún ẹ láti ìgbà tí mo ti mọ̀ tí mo ti realize pé kò sí àìdí àti tálíkà ní lẹ́gbẹ̀ẹ́ lówó irinṣẹ́ lówó lásán ní tálíkà jẹ́. bá ṣàgànà tí ọjọ́ ọ̀la o bá ṣàgànà tí ọjọ́ ọ̀la ọjọ́ orí ẹ̀ wò kó o túbá. ọkọ mi ń kọ ṣó ti lọ ni. ah ah ah ah, ah, ah. bọ̀bọ̀ kí ló ń ṣe nu mọ́tò mi. Um, àná tí mò ń bọ̀ ni mọ́tò mi ní fault um, ṣe ni shaft ẹ̀ ó kàn jáwọ́ síbẹ̀ ni so mo kàn ṣáà ń bọ̀ nílé náà ni pé àárọ̀ ìtumọ̀ rẹ̀ ní appointment láàárọ̀ pé kí n tẹ̀lé dọ́nà so màá pe mechanic àwọn yà máa ṣe lọ màá ní màá gbàgbé lọ sí ọ́fíìsì ní tèmi. mọ́tò ta ṣẹ̀ra fún ẹ tí ṣáàfù ẹ ti ń yọ. ṣọlá àwọn mọ́tò yẹn náà wọ́n kò kí n ṣe Tòkunbọ̀ fairly used ń bí ni ọ̀sán wọn kálukú dẹ̀ máa ń package fault ara mọ́tò láti ta ni. ẹbí ẹ tó bá jẹ́ pé owó ẹ̀ ló fi rà á ni wàá mọ̀ ìpè àti Nigerian use àti foreign use níṣẹ́ lèèyàn máa ń kẹ́ nǹkan téèyàn bá ní àmọ́ nígbà tó kú òdẹ̀mọ̀ye alágọ̀ọ́ta o ò lè mọ bó ṣe ń válò nǹkan ẹ́ Ah, nísìnyí báyìí o tí wọ́n fún mi ní time table pé kí n tètè máa bọ̀ kí wá máa gbé ẹ lọ ebi mi mo ni mọ́tò mi torí kò lè fi mọ́tò tiẹ̀ rìnrìn ẹ ni mo ṣe ra mọ́tò ẹ fún ẹ o mo ṣe ní mọ́tò tèmi náà. má ṣe bẹ́ẹ̀ ìjọ mo ti lé ìtàjọ jáde tó wọlé kan wà lọ. bákọ mi lójú o ó ti yí ẹ mo dẹ̀ bẹ́ẹ̀ gbàdúrà gbogbo májẹ̀mú tó ń bá nǹkan jẹ́ láyé ẹ ọlọ́run abẹ yọ kúrò o májẹ̀mú burúkú ni o gbogbo májẹ̀mú tí ò lè ṣe nǹkan rẹ tí ò lè tẹ̀síwájú ọlọ́run abẹ mú kúrò o. ẹ. wàá fà ara mọ́tò fún yín sì kò sí ọjọ́ mélòó ṣáàpù tiẹ̀ ti bàjẹ́ tó bá yá sí ìbọ́nẹ̀tì àbájẹ́ tó bá yá kinní kan máa yọ kúrò ń bẹ. ọ̀nà wa igbó òkú ilẹ̀ rà ẹni gbogbo ẹ̀gbọ́n gbogbo agbọ́n. ọ̀nà ayé ẹ̀ ni ò ní dá ṣé fún ọṣẹ́ ìfọwọ́ mọ́tò tó ń sìn yín àbí bẹ́ẹ̀ kọ́ kó tó ṣẹnu gùn bẹnu aṣọ́ṣọ́ mo ń padà bọ̀ wá báyìí bàbá ti bí ẹ̀ rájẹ́ kí n dédìí géètì yẹn kó tó ṣílẹ̀kùn ó ti rí. mo ní kọ́ lọ sílẹ̀kùn mi. ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni sílẹ̀kùn mọ́ ẹ lórí ìgárá òràn ìgárá ìgárá ìyàwó alágbèrè rọra ìyàwó oníṣìná ò rọra ìfàsẹ́yìn ló jẹ́ fọ́kọ̀ wà. <laughs> sori ṣe nítorí kí ó má di pé bóyá ọjà mílẹ̀ náà ni mo ṣe fi jí tí mo lọ jókòó dé mọ́tò kò sí òun tí ò sọ sí mi tán ó ní ẹ ẹ wọ́n ra mọ́tò fẹ́ mi èmi sọ pé ṣáfìtì ẹ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe mi ò lè forí mi ti ṣe ta kó sí mọ̀ tí ò sọ tán sórí mọ́tò ẹ̀ ṣe mú báyìí ọ̀rọ̀ mi ń jabọ̀ ni mọ́tò ẹ̀ mú báyìí ọ̀rọ̀ kan at a point ó dàbí pé kí n kàn ṣe ẹ̀kọ́ tán ẹ̀ níbẹ̀ kí n kàn bá dẹ̀ lẹ́nu mọ́tò ni. Ah! ẹ nígbà tó wá sọ ògbélé èsì wo ni wọ́n wà fún. èmi sọ ọgàn nǹkan dákẹ́ mo kàn ń wò náà ni. èèyàn sọ àdúrà ọ̀rùn yẹn sí ẹ ah! ó kàn fọ̀ bọ́ọ̀lù ẹ ó gbà á ah! no ìyẹn ò dáa kan ṣé ìwọ yìí náà ló sọ fún mi pé ẹ tí n bá fẹ́ kí peace reign o ẹ kí n gbà fún ìyàwó mi o ẹ kí n máa dákẹ́ fún o kí n máa ṣe kankan fún o ìwọ ẹ náà sọ bẹ́ẹ̀ náà ẹ ṣé tó bá ní kó dákẹ́ ṣó ní pé kó gọ̀ fún ni. ẹ lẹsẹ lẹsẹ rẹgẹ mo ṣe mistake ẹ náà èmi ni mo gbé ọ̀rọ̀ family mi wá síbi ọtí tá a fi jọ sọ. ẹ ṣé mi ò ń gbé tèmi wá bá hence hold ọ̀rọ̀ family to yourself. kò sí wàhálà kò sí wàhálà. wọ́n á fi lọ́kùlọ̀ lu ẹ a ah, ní o má gbà bọ̀ má jẹ́ kó pọ̀ jù má gbà jù kó tí mò ń tọ́ láti sọ nìyẹn. ìgárá ò ràn ìgárá ìyàwó alágbèrè rọra ìyàwó oníṣìná ò rọra ìfàsẹ́yìn ló jẹ́ fọ́kọ̀ wá. báwo ni ṣáná ṣe ẹ lọ báwo ló wọ́n ṣe náà. ìyàwó ẹ̀ ń kọ́ ara ẹ̀ ò yá ìyàwó ẹ̀ dẹ̀ jáde ṣé kò rí para ẹ̀ ò yá kó tó jáde ni kí ló ti wá lò báyìí. no self medication nìyẹn o ṣé wàá lọ sọ ẹ ó dà tó o bá lè drive farabalẹ̀ màá wá ń sìn màá wá gbé ẹni sọ hospital ṣé o ti gbọ́ má wọ̀ mi ní pẹ́ẹ́dọ́dọ́. bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ àjọjẹ òdùn bíi kẹ́nìkan ò ní o. oúnjẹ ẹran mi ni mo dé o mo rò oògùn kankan mo dé Francis chemist wọ́n ní òsì kódà gan mo lọ tọ́nà mẹ́ta mo sàn stress káàkiri má fi ọpọlọ orí mi gbé pé ah ibà kójú pọ́n ní í ọ̀gá. nígbà mí náà wà fún ọpọlọ pé wípé tí a bá jẹ ṣe tábìlẹ́tì ebi ìbílẹ̀ wà wọ́n wá ní àgbà àwọn elégbò wọ́n wá tàgbé wọ́n ní ibà kójú pọ́n ní ṣiṣẹ́ èkó yáàrì àti ẹ̀ẹ́dógún yáàrì làgọ̀ wà nù ni. tẹ̀hún tẹ̀hún tẹ̀hún mo ti dágẹ́tì dágẹ́tì dágẹ́tì ọwọ́ mi ti bọ̀ kí ló ṣe nu living room mi. ọ̀gá ní tẹ pírẹ́sọ̀ ni. ṣé mo sọ fẹ́ para mi ò yá ni. àní ọ̀gá tí wọ́n tún gbogbo tó yẹ kẹ́ ẹ máa mójútó lára wọn lèmi mójútó yìí. èmi tí mò ń ṣe ìyàwó dáadáa. àyàwó ah, gidi ni. àbí bẹ́ẹ̀ kọ́ máa lọ lọ́kẹ́rù ní sàkẹ́. ṣé ah. ọ̀gá I'm in the mood meet me up in five minutes tó o bá dẹ̀ ti dé àjẹpọ̀ tí ní carry over nìyẹn. Okay? please can you go through this file kẹ̀dẹ̀ ṣe àwọn necessary correction ní orí ẹ̀ kẹ̀dẹ̀ send it sí secretary for the prince ṣẹ́gbọ́sà. Joseph má sọ̀rọ̀ báyìí. go through file ṣe ṣẹ́tí ẹni ṣe fi picture ẹ̀ gate secretary èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní wọ̀ jẹ́ pé A to Z ẹ ní company kò ṣẹ́yìn mi. mẹ́fà o. èmi náà mò ń wò yìí. bí ọ̀nà wàhálà lélẹ̀ yìí o bí ọ̀nà wàhálà lélẹ̀ yẹn wọn lójú kò jẹ́jẹ́ ta ló fọwọ́ tọ yìí o. ẹ bá mi fún báyìí ṣé o fẹ́ aláàtẹ̀ púpọ̀ jù ní o ṣe gbóhùn ẹ̀ wálẹ̀ nù. báwo ni màá gbóhùn mi wálẹ̀ gbogbo ọ̀rọ̀ problem báyìí mi ò fẹ́ o. problem owó ń bẹ. ìfẹ́ ló ṣe wọ̀n ni. ìmọ̀ lójú rẹ̀ wọ̀n. àìwọ̀n lélẹ́yìí. àwọ̀ pẹ̀lọ́lá mi ò láì gbogbo lè torí bí àlọ́ tó wà láàrin ìrìn àtàwọn ọkùnrin ẹ máa ma wọ emotional àwọn máa ma lo ilé. àwọn bó jẹ́ kí n wọ emotional. Jésù kú díẹ̀. What's the meaning of this na pẹ̀lú ọ̀la kí n gbogbo ilé nàmí ò láìkẹ́ o? O dẹ̀ fún mi ní time kí ronú dáadáa kí wọ́n àkọ́tí máa ṣe sí. Ok, ro rojọ torí ọlọ́run, má jẹ́ fàṣọ pépé roko ọba. Ok, rojọ torí ọlọ́run, ṣáfà solution. ibi téèyàn bá ṣáà ní nǹkan sí ló máa ń wá sí help ẹ náà jẹ́ kó lọ ṣe kínní kó sọ̀tà rẹ̀ kó ṣe tán. mi ò ní sẹ́ ah. bí mo ṣe wà yìí owó pọ̀ lọ́wọ́ mi èèyàn kò lọ́ máa fẹ́ẹ̀lì wá kó máa ní kí n máa máa sanwó ẹ̀ no ah. mi ò ní wọ́n kọ̀ bọ̀ mi ò ní kò sólọ́ ọ̀tẹ̀ mi náà mi náà ò ní. àbúrò ẹ̀ mà ní. gbà lọ nǹkan. ìyá mi ẹ̀gbọ́n. bọ́lá kò ṣubú fèrè báyìí. èmi á bí tí n bá lè ya èmi sì lè bá ẹ họ́sù ẹ̀ mo mọ value kákàwé. Ah, mo kì í ṣe báyìí mo kì í ṣe báyìí àbúrò ẹ ló wá tọrọ owó lọ́wọ́ ẹ tó ń rí fún láì ṣara àta. mo sọ fún tẹ́lẹ̀ mo ní tó bá fún mi ní carry over kan pẹ́rẹ́ mi ń dá sí mọ́ mo lè ṣe wáyé owó pọ̀ lọ́wọ́ mi mi ì ní dá sí i owó pọ̀ lọ́wọ́ ẹ̀ nínú owó tó pọ̀ lọ́wọ́ yẹn ó dẹ̀ bunú ẹ̀ kó bù fábùrù ẹ̀. kí n bunú ẹ ṣé kí n jalè ni ṣé òsì láyé màtọ́tọ́ pé mo gbà lónìí lọ́fíìsì wọ́n ń yọwó ni. ok no problem sori ngbà táwọn èèyàn bá rí wa tá à ń gbé nínú ilé tó tóbi báyìí wọ́n rò pé aṣoògùn owó la ṣe lè fowó ṣàánú ni ẹ kò sí wàhálà èló ni owó tàbúrò ẹ sọ pé òun nídìí lọ́wọ́ ẹ. ọlọ́run thirty k mú mi. thirty thousand naira péré láì three hundred thousand. àárọ̀ màá lọ jáde. thirty thousand naira péré bébì kí ló fẹ́ sọ gbọ́n tó bẹ̀ pẹ̀lú kọ́ mi. èmi máa fún ẹ èmi máa fún ẹ báyìí. anyways thirty thousand naira ló máa fẹ́ wà mẹ́ tó bá ní kó fún wọn sọ pé kàn fi ṣòwò mọ́tò fún wọn pé kàn fi ṣòwò mọ́tò. Ọlọ́run máa bọ̀. ee ó ga ọ ọwọ́ wo ẹ̀dá àlárò pé o. sori tí o máa ṣètò tó tẹ̀lé wa ni mo sọ pé ọ̀rọ̀ education yẹn mi dá sí ni. tẹ ní lọkọ. owó yẹn sìn mo kàn lọ túlé mo lọ ń tú everywhere ni. last man standing nìyẹn àwọn owó tá a máa ń nọ kù. nana ní sèǹtì ni ọ̀sán ìgbà owó pọ̀ lọ́wọ́ tó bá fún mi fail this time around. because mi mo reason tó máa wà ní school tó máa ń kárí bàmí fà six. ta ló fẹ́ fi tiẹ̀ jọ. tó bá tó fi lè ní kárí ìbáyọ kan sí pẹ́rẹ́ ẹyọ kan. lọ dúró dè mí ní mọ́tò. bàbá ọkọ mi ẹ má bínú pé owó yẹn kéré o ṣẹ́rí tó bá ti dijọ́ mi níṣẹ́ ni kẹ́yìn náà pè mí èmi ni kẹ́ máa pè ọkọ mi tẹ́ ń pè yẹn ló ṣòó ni ó ti yé yín ẹyẹ pè mí lórí aago pé ẹ ń bọ̀ o iye báyìí dẹ̀ lẹ̀ máa nídìí o má ti bá yín ṣe arrangement tí a ti wà ńlẹ̀ ẹ kàn dé báyìí máa kó fún yín ni ọ gbogbo bẹ ṣe ń bọ́kọ mi sọ̀rọ̀ nílé lẹ́kọ̀ọ́ mi kan lè ṣaláì má gbọ́ ni ẹ kọ́ ló má sọ yín di bó ṣe wá ló ṣe lọ ó ti yé yín gbogbo bẹ ṣe ń bọ́kọ mi sọ̀rọ̀ nílé yẹn ni mò ń gbọ́ ni mo fà á múrẹ́ pé bọ̀bọ̀ wá wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn ìlú làbúrò ẹni rí tó lè kó fún mo ṣe kówó yẹn fún pé kó kó fún yín ṣe gbọ́ ẹ má bínú kó kéré ẹ̀yin inú ìrora máa ní carry over carry over yẹn náà pọ̀ nígbà tí kì í ṣe pé di class captain ni ṣó ti yé yín ṣe gbọ́ ẹ ṣe bàbá ọkọ mi ẹ ṣé o. anyway wo èyí tó wà important ni pé owó ti jáde ṣó yẹ ibi tó owó ti jáde gan kankan ló mátà ìwọ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. ṣe kíá lórí èmi ń di mọ́tò. ọ̀rẹ́ ìwọ náà jẹ́ mi tán o ní ìlọ́yọ̀ owó yẹn ó tún lé òtún ọ̀nà ọjọ́ mi. Hmm. Ah, ah. tó ti jáde nìyẹn. Maria Monday. Okay. Ẹ má yẹ ká máa lo ògo ológo ká máa fi ṣà. Ìyàwó mi fún mi lówó. Kí ló burú bẹ́ẹ̀? Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra. Ẹ ó wọ̀. Ẹ ṣeun. ah lóru yìí ok ok sir. má bá yín bẹ́ẹ̀ sí sir. ok sà. Duty call. Duty call. Ìwé tí mo gbọ́ ń bọ̀ wọ́n sọ lórí fóònù sọ tó sọ pé màkọ́yìn lára ẹ̀mú débẹ̀ tán. a jẹ́ pé ìwọ tó gbọ́ ìparí ọ̀rọ̀ ó túmọ̀ sí pé àti beginning of the conversation ló ti ń fọ́lọ̀ wá so wá ti bá gbogbo nǹkan tá a sọ fún díẹ̀ yìí má bí mi ń jam question. ṣé mi ń bẹ́ẹ̀ jam question. àní kò má bí mi ń foolish sẹ́ ọ̀gá mi ló ń pè mí ó ṣàǹgbọ́ tí mò ń sọ ọ̀gá mi sà ókè sà ókè sà. èmi. wo ìyá àròjọ mú solókùn ó ti yí ẹ ọ̀gá mi ló ń pè mí ọ̀rọ̀ iṣẹ́ dẹ̀ nìkan tó ń pùtì fúdù sórí tébù wa nìyẹn ó ti yí ẹ wọ́n máa sùn lọ tó sọ́rẹ́ di jọ́nà kálé. ìyàwó lórúkà òpó ọmọdé. ìyàwó lórúkà òyọ. ọ̀dọ̀ ọ̀yá gbà síbẹ̀ ẹ̀yà ṣé kí nìyẹn ṣé kí tó bá ń gbọ́ òróró òróró ó ń ṣọ́ra ṣìnkìní ó ń ṣọ́ra ṣìnkìní torí pé yẹn kì í. tún máa lọ sílé ṣé mo rí pélé ti ṣú ni tó bá jẹ́ kí bàbá ti wọ ni ó máa ní kí bàbá ẹ̀ máa lọ sí máa lọ lé nírú time báyìí kí wọ́n tún drive pẹ̀lú bó ṣe yóò yìí. ẹ bàbá mi ò lọ sílé ọ̀nà ẹ̀kọ́ lọ́wọ́ tí yóò kó wá sùn síbẹ̀ báyìí níta mi. àwọn ti wá mú ilé iná wọn ò ní lè lọ lé báyìí. ẹ tó ládé ò bá lè sùn táwọn sẹ́ńbọ̀ ẹ lọ gba ọ̀tẹ́ fún dàdé kúrò àdé lọ sọ̀tẹ́ o. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí tó wá ní pé kírú èèyàn báyìí wí pẹ̀lú status tí wọ́n ní kí wọ́n wá lọ sun hòtẹ́ẹ̀lì ṣé wò mọ̀ pé wọ́n yẹ wá sí wọ́n dẹ̀ tún pọ́n wálé wọn náà ṣe fi gbogbo nǹkan tó yẹ kó máa ṣe nírú time báyìí sílẹ̀ tí wọ́n dẹ̀ wá attend party wa ìwọ náà jẹ́ ká ọ̀nà wọn padà náà. ẹ ẹ lọ bí pẹ́ guest room fún ọ náà kó sùn síbẹ̀. ẹ kọ́ ọ̀gá mi lọ sun guest room Ah, irọ́ irọ́ ìyẹn kù díẹ̀ káàtó eh, èmi wò pé kọ́gá mi lọ sùn eh, master bedroom wa master bedroom wa lórí matrimonial bedroom. wa. kí ọ̀gá ẹ̀ tó mú tí ó sì lọ sùn sí master bedroom. wọn níbí síbẹ̀. bùlá fẹ́ sùn. ọkọ mi mélòó lorun tó fẹ́ sùn ṣebí ká ti díjú ká ti là á ní kílẹ̀ ti mọ́ èmi àti àjọ sùn guest room kọ́gá mi lọ sùn master bedroom. ẹ̀ẹ́dà ẹ̀ẹ́n eh, bóyá bàbá mi gbé wọn lọ sókè. Okay èmi. báwo ló ṣe rò pé kán dókè. ó jẹ́ lọ́pàá tó bẹ́ẹ̀ kọ́ abẹ́gbé. ọ ó dà wọ́n gbé nǹkan mi fúnra mi kò sí wàhálà. Better, better. Yeah. lólè ẹ ní lólè ọlọ́mọ jẹ́ ká lásídẹ̀ǹt ẹ ẹ máa bọ̀ lókè àwa tí ẹ bá kú ètí master bedroom fún yín ṣẹgbẹ́ ẹ wá sọ. ilé ya. díẹ̀ díẹ̀ ọ̀gá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ̀rọ̀ sá. Yọ̀rọ̀ sá. Ọ̀rọ̀ kì báyìí láàánú. Wá wá. Okay òkè ló lọ ọ̀nà ọ̀bẹ ni master bedroom mo ah, wá wà. èyí kó wọ́n ti lọ ilé ìtura òun ti lóyún ọ̀gá mi wọ́n ti lọ ilé ìtura òun ti lọ ilé ìtura òun Okay, right? Okay, sir. Okay, sir. Okay. okay. Mego. Wọ́n mú kíní ẹ̀rí ẹ̀ bá. Ọ̀gá mi àwọn orílẹ̀-èdè ọ̀gá mi tó mọ́ pọ̀ lókè. Àwọn gíláàsìsì kan, ó dẹ̀ lè bá wọn gbé kọ̀ọ̀kan náà dání, wọ́n lè máa fi step down. Mẹ́fà gbàlagbà ni wọ́n gbọ́dọ̀ fẹ́ràn ọtí. Okay.

No, they did not. I, uh, Bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́, kó dùn pọ̀ kó pẹ́ bàbá ló ní kò dùn kó pọ̀ kó pẹ́. mi ò tí ì rí ẹ mi ò tí ì rí ẹ where are you. I can't see you you are not in view. lójúrí mọ́tò ẹ̀ this is it. Hey, check out my baby. Okay, listen, listen, listen. listen. má jẹ́ kọ́lọ́gbẹ̀ ní fọwọ́ kan yẹn I don't want that I told you mi ò láìkí máa pín nǹkan jẹ kò jẹ́ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ni màá tún jẹ ìgbà tí ò ń ṣe mí pa ẹ̀ mi ò ṣeré máa máa kọ́ ẹ tán yányán ni very soon hundred percent wá di tèmi that's my sugar <laughs> ìwà ló máa ta mí ìgbọ́mọ̀ ìdájọ́ wa pa rárá ni all right dry sleep lọ okay. ọkọ ìyàwó dá ọkọ ìyàwó ń owó lápẹ́ bẹ́yẹn ó àyè. tọ́lá ní tí kò lówó láwà o kò lè lọ́rọ̀ rẹ lẹ́nu o àyè. ẹnu rẹ̀ ò lè tọrọ o àyè. bàbá fi mí jà láṣẹ bàbá fi mí jà lága nínú ẹbí mi o àdá ní ọ̀rẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ mi o. bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ oh, oh. bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ oh, àjọjẹ òdùn bí kẹ́nìkan ò ní o. Ah, ṣé nígbà tí mo bí ẹ mi ò jó ẹ lẹ́nu ni ṣé nígbà tí mo bí ẹmí ò kọ ẹni tó fi di pé kò sẹ́nibọ̀dì tó lè bá sọ̀rọ̀ yányányányányányá o ò tiẹ̀ ní respect fún anybody wà á kọ́ máa sọ̀rọ̀ ṣakala ṣakala ṣakala wà á máa bú èèyàn bí ẹni láyìn kí ló dé ayé ò bó ṣe bó ṣe ròyìn o ah ayé fẹ́lẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ kí ni problem ẹ̀ gan-an i just tell me what is your problem tẹ́nibọ́dì ò fi jọ ẹ lójú tí wàá kàn dédé máa sọ̀rọ̀ síyàn wàá sọ̀rọ̀ sọ́kọ wàá sọ̀rọ̀ sá gbogbo èèyàn káàkiri yẹ wàá máa sọ̀rọ̀ síyàn bó ṣe ń wọ̀n ẹ́ kí ló dé what is your problem. mo mi sọkọ mi wá fẹjọ́ mi sùn yìí ni àbí kí ló ní mo tún ṣe ṣé mo sọ fún ẹ kó fẹjọ́ sùn ah, okay o tún fẹ́ lọ padà ló ba lókè àbí o fẹ́ lọ bẹ̀rẹ̀ sí í bàjá if you cannot subject yourself to a man's authority then you should not get married kọkùnrin kéré báyìí o ṣì lé lórí obìnrin o láṣẹ lórí obìnrin wàá máa gùn gàlégàlégàlégàlégàlé kí ló kí ló ń ru ẹ́ láyà gan-an ta ló ń gun yan fún ẹ tó sọ pé tọbẹ̀ òṣòro tó fi di pé kò jẹ́ nǹkan lójú ẹ èmi ò sọ fún ẹ pé ó tún wá fẹjọ́ sùn mí o kó má tún lọ bá ẹni ẹlẹ́ni lókè o ṣùgbọ́n mò ń sọ fún un ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ o ara lé ló mọ̀ sí àmúdi wèrè lára àta máa ń pè ìwọ nìkan lénìí ìwọ nìkan lọ́la bí ẹkún apọ́kọ jẹ́ wà á mo fẹ́ kó calm down ẹ̀yin náà lẹ important sí life mi jù sísè ẹ̀dẹ̀ tí bá mi sọ̀rọ̀ yín sí mo ti gbọ́ mi mo ti change láti ìsìn lọ ọ̀rọ̀ tẹ̀sẹ̀ mo dúpẹ́ mọ́. promise me promise me ó lè dà fún ẹ náà nígbà tí mo lè ṣe ó ti gbọ́. thank you very much ẹ̀rọ díẹ̀ díẹ̀ ṣé mo fi lè fi ṣú ṣé gbọ́mọ̀ all right. ṣàárẹ̀ kan tó fún mi fún birthday gift wá mi ò fi ṣe mí ni mo ṣe mọ́ lọ́wọ́ ẹ̀ ṣe bí birthday tiẹ̀ náà dé. some appreciation. ọgùdọ̀ ọmọ nígboro. wo ìyàwó mi iwájú ni kò máa bọ̀ iwájú ni kò wájú kò sí. mọ́tò yìí ló sìn. no no no it's for the boys you guys go and enjoy. Since ìtọ́jú ẹ pé irú dream car báyìí ló fẹ́ òní mo ṣe rárá ilé ìfọ̀ ẹ̀ kó ṣe pé bóyá mi lè afford eléyìí tó tún máa wọ́n jẹ eléyìí lọ. for the boys. yes for the boys. jẹ́ àgbà pé for the boys mi wá. ọ̀gá wọkọ̀. nice right? ẹ tiẹ̀ lè ní ò nice. I got myself a befitting birthday gift. ìṣòro ọkọ mi ọ̀rọ̀ tó sọ ó dáa àgbékalẹ̀ ni kò sùn ẹ ń kọ́ mi kí lóná kí lóde tó ṣe jẹ́ wípé bí ikú máa ronú lọ báyìí lọ báyìí lọ báyìí lórí ọ̀rọ̀ ayé mi ní tó lè ronú lọ báyìí lọ báyìí lọ báyìí. mi ò rúbi sí ẹ. ń rúbi sí mi ńgbà tó ní nkówó yẹn bá máa tówó yẹn bá máa tán ká lè rí nǹkan fẹ̀yìntì ṣé owó tèmi sọ fún yín pé òun fẹ́ lọ ni ṣorí nǹkan tí mò ń sọ náà ni pé ilẹ̀ rírà investment mi tàbá invest yẹn sí yìí tó wọ́n wá fi di two three years á ti appreciate unlike mọ́tò tó pété mara mọ́tò sí yìí láàrin èyí á ti depreciate but ilẹ̀ ó máa appreciate ni ibi tó dé ilé yẹn sí tòótọ́ trust me ibi tó máa pay wá ni. wo owó tèmi ò níbi kan tó ń lọ o bó ṣe wáyìí ó ti dúró kò lọ sí anywhere anyways property tó lórí níbo lè rí sí. Eh, ilẹ̀ ọ̀nà fọlọ́wà. jésù. kò ṣe pé dé fọ̀tán eh, between singer um, sí ajibọdẹ um, tipa garaja lọlọgbọ yẹn ni. ah ah ah ọkọ mi orí mi ẹlẹ́dàá mi ajé olọgbéyàna lọ́gbọ̀ lọ́lalẹ̀ tó mú ìní àti tó tì mọ́ tànà ajé olọgbé singer o ò gbọ́ bó ṣe dún ni kí èmi odidi èmi kí n fi vgc lẹ̀ ṣé o mọ̀ tún mọ̀ vgc victoria garden city ṣé o gbọ́ bó ṣe dún ni kókó bẹ̀rẹ̀ látòrí victoria ah àbí fò tó yẹ pé tó bá rìnrìn ten minutes díẹ̀ sí wọn abẹ́kúta kọ́ ni. ẹ eh, listen sori ibi tó ń sọ yẹn eh, ó kàn lè fọ́ bóyá ẹ for local government bọ́ kó ń ṣe fọ́ gangan ṣé you understand and, and um, mind you sori àwọn lè yẹn ah, ó kàn wọ bẹ́ẹ̀ ni o facing express ni as in ó develop ju nǹkan mi lọ ká tó dé two three years á ti appreciate. ọkọ mi apẹ̀rẹ̀wòsàbúrú ló ń pè yẹn ńgbà tá a bá fi vg sílẹ̀ tá a wá lọ sí fọ̀ nígbà tá a bá ń padà sábúlé ni. ẹ anyways èmi ò ẹ èmi ò tẹ̀lé ẹ lọ sí fọ̀ o orí mi ẹlẹ́dàá mi rọ̀ mọ́ irú ayé tí mo yàn kán yẹn sórí from this stage tá a wà tó bá ti lè jẹ́ pé lórí ọ̀rọ̀ property yẹn ló fẹ́ sọ. So má kànjọ ìwà mọ́ ó ti yẹ má máa lo we má máa lo us má máa lo àwa wà lórí singular má lo i me myself ó ti yẹ torí mi ò tẹ̀lé ẹ lọ sí fọ ẹ ilẹ̀ tẹ wá rí tó ń appreciate èló ni. actually nígbà tó kọ́kọ́ filẹ̀ yẹn lọ mi five hundred thousand ni but láàrin three to six months tó ń pè mí ò tẹ̀ yá sí ó ti wọ́n sí i in fact táwa fẹ́ ra báyìí gan sin ọwọ́ àwọn alára tó rárá màtìrà ilẹ̀ yẹn ti ń lọ bí eight hundred and one point two sórí oní one point two yẹn ó ti ẹ̀ pé corner piece tún nìyẹn so um, mo dey try mo ti raise bẹ́ẹ̀ bí four hundred so mi mọ̀ bóyá nǹkankan wà tá a lè ṣe pẹ̀lú two hundred yẹn bóyá nǹkan tẹ̀lé lómi àbí nǹkankan kákan tẹ̀ fi ralẹ̀ yẹn ká fi dé mọ́lẹ̀. ah ọkọ mi facing express ló ń sọ tí inú ẹ̀ dẹ̀ ń dùn báyìí ìrònú ẹ̀ kéré o kò tiẹ̀ lọ bẹ̀rù kí tírélà má kàn tiẹ̀ máa bọ̀ ńjọ́ kan kó má lọ yàpá ẹni facing express tó fẹ́ kó lọ ẹ̀ ẹ́ kódà kò sí wàhálà eight hundred thousand ṣáà ní problem ẹ̀ kò sí problem má fún ẹ̀ at least n bá fẹ́ eight hundred thousand tó bá fi kún èyí tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n lọ gbé ní dreamland yẹ àbí appreciation la máa sọ orúkọ lẹ́yìn torí nígbà tí ó tọ́ ó ní in six months ó máa appreciate no problem ṣé kò sí nǹkan mi tó tún fẹ́ sọ mọ́. mo ifo ifo ni wọn mú afọ ẹwà lọ kó kókó òfìjì sí lọ sí lọ fọ lọrùn lọrùn. ẹni bá fọkàn kó rọrùn ìgárá òràn ìgárá ìgárá àkàrà ti tún ṣe kòkò wá tán mi ẹ rójú olè ẹ òun àkàrà ti tún ṣe kòkò wá tán mi ẹ rójú olè ẹ òun. máa dà ìyẹn ló ti dàyò àyè. àṣegbé kan kò má sí láyò wá. ilé ìtẹ̀wá sọ̀rọ̀ yín di Joseph alálà báyìí ó dà o nínú àlá yín kí ni nǹkan tó sọ fún yín wípé mò ń ṣe tí kì í yọ ọwọ́ mi kúrò ń bẹ̀. pẹ̀rọ ṣó mọ̀ pé àlá ò kì í ṣe kó má ṣe mo rí ni mo rí pé òun tọwọ́ ẹ̀ bọ ṣọ̀ọ̀lọ̀ òun tọwọ́ ẹ̀ bọ nǹkan tí agbára ẹ̀ ò ní ká n tó bá ń ṣe tí ò bá dùn mọ́ ọlọ́run nínú mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀ẹ́ jáwọ́ ń bẹ̀ o. ó jọ gàtẹ́ ò jọ gàtẹ́ ṣé kò fẹsẹ̀ méjèèjì jọ gàtẹ́ gàtẹ́ ni. èló ló ń gbà èló ni sálárì yẹn tí gbogbo ẹ̀ ń dán yín dín yín dín yín dín yín á pẹ̀rọ̀ ṣọ́ ara ẹ̀ àwọn tó bá ń bá rìn tó bá ń kọ́ ẹ ní kọ̀kọ̀kọ̀ padà tídìí bá bàjẹ́ tó nídìí ló bá dẹ̀. mọ́mi mi ì mi bọ nǹkan lórí àlàtẹ láàyè ẹ ní láti wọrí rárá lórí ilé ìtẹ̀dẹ̀rí tó ń dán tó ń dán yìnyín mi lákòjọ ni gbogbo owó tí mo rí mo fi ń live àwọn láìfù yẹn èmi náà fi ṣe tíṣu ẹni bàtà ká má fọwọ́ bu jẹ ni bọ̀bẹ ti ṣe wá sọ́ọ̀sì yìí màá dínwó ẹ̀kọ́ àdúrà yín tẹ̀dẹ̀ ń gbà òun ló ń ṣe lórí mi. ó dúpẹ́ pàdúrà mi ń gbà á dẹ̀ túbọ̀ máa gbàlẹ́ ẹ lórí mi ah, ah, ah. ṣùgbọ́n mo ṣe ń sọ fún ẹ hmm. jáwọ́ nínú nǹkan tí ò bá dáa tó ń ṣe. ọlọ́lọ́run máa jẹ́ ó parun aṣọ ọlọ́run ló gbẹ́nu mi sọ̀rọ̀ mo dẹ̀ wí fún tó mo wí fún tó ìran mi ò ṣẹ̀wọ̀n rí ẹ̀rọ gbọ́dọ̀ jẹ́ mọ́ bẹ́ẹ̀. fẹ́ràn mo máa wí tèmi o mo ṣe tèmi gẹ́gẹ́ bí ìyá o. ìgbà tó sọ sí kò lógún ẹ̀rọ mo mọ̀ pé wọ́gán lẹ́nìkan tó máa kù mọ́ mi nínú gbogbo nǹkan tí mo go through yẹn mo dẹ̀ ní kí n túbọ̀ pé kó má bínú fún àwọn àpálapàla tí mo wù sí ẹ ìgbà ìmọ̀ ni bí mi gan ṣe wà ń sìn mo ti change i'm not a changed person. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọ̀nà àti kẹ́kọ̀ọ́ ṣé orí tó máa báyọ̀ sọ̀rọ̀ ńgbà míì kò ṣe torí nǹkan míì èèyàn tó ń báyọ̀ sọ̀rọ̀ ó nífẹ̀ẹ́ èèyàn ni ẹ kò sẹ́wọ̀n tó kọjá àbáwí. bẹ́ẹ̀ni. it's okay ọlọ́run àjẹ́ ògbọ́n. mo ti gbọ́ mo tẹ̀ ti change nsìn yìí. ọlọ́run àjẹ́ change. ń bọ̀ láti wá fẹ́ rí mọ́tò báyìí bí ìnọ̀sẹ̀ sí gbòòrò gan. ó tọ̀ ní ó nọ̀sẹ̀ gan. ó nọ̀sẹ̀. ẹ káàsán. ẹ káàsán. ẹ kú yíyọ ọlọ́run. ẹ ṣé. a ní rírẹ̀ mọ́. àmín. ọkọ mi ta làwọn. ìyàwó mi nìyẹn. yéè ọkọ mẹ́rin mi ti máa bàjẹ́ báyìí. o rò pé mi ò mọ àbí gbogbo ìgbà tó ń ṣeré dáadáa aṣọ tó ń ṣe káàkiri mo mọ. mo kò dákẹ́ ni alẹ́ ọjọ́ bẹ́ẹ̀ dé. ìyá fọkọ kó rọrùn ìgárá òràn ìgárá ìgárá ìyàwó alágbèrè lọ́ra ìyàwó. aláṣọ ìsàlẹ̀ o. tọmọ nìkan ló hà ní títí tọmọ nìkan ló ìyàwó tú ọ̀nà tọmọ nìkan ló hà ìyàwó ilé adélébọ̀ tó fẹ́ ṣe sí. bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ àjọjẹ ò dùn bí kẹ́nìkan ò ní o. Ah! <laughs> ayé mi tí wọ́n bàjẹ́ báyìí. tó bá wá kọ́ntínú pẹ̀lú wáṣì ìwà ara dáadáa tóun tó gbé ẹ lọ́gbà ẹ̀wọ̀n tó bá kọ́ntínú pẹ̀lú ẹ̀ ayé ẹ̀ṣẹ̀ máa wá bàjẹ́. ó dà ẹ má bínú àmì change person náà tó bá bá mi gbé fúngbà díẹ̀ sí wàá mọ̀ pé mo ti change gan ọlọ́run. ṣé wàá wọlé kí n drop ẹ sọ́nà àgbà wọn. à ń bọ̀ mo fẹ́ jókòó sí àwọn madam ti jókòó sí wa. afọ́kàn kò lè yẹ o bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ bàbá ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ àjọjẹ ò dùn bí kẹ́nìkan ò ní o.